إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسودل لي ذلك لتن الرسالة تتي الإمام ابن أبي زيد القيروان رحمه الله تعالى تبتي أتدرو في رمضان كتو ولي قونا لنقى irun arìnrìnàjò a ṣàlàyé fún wa pé arìnrìnàjò sunna ni pé kó dírun kù irun zohor bákanáà irun al'asr àti irun al'isha sunna ni pé ó dínrùkù ìdúrùkù ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gẹ́gẹ́ bí tí a ṣe ní àlàyé eléyìí kì í ṣe ọ̀ràn tí ó jẹ́ mustahabu ni láti ṣe kí ló fà á òun náà ni arínú àwọn sahaba radwanullahi alayhim tí wọ́n ṣe ìtìmáà bèrò ìtì Usman radiyallahu anhu tí ó ṣe mímìnà bó ti ẹ̀jẹ́ pé Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó takò ìṣe Usman yẹn ṣùgbọ́n ṣùgbọ́n kí irun yẹn ní rákà mẹ́rin náà débi pé àwọn ọmọlékéwò rẹ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé ankarta ma ala usman wasọ̀lá ìtàmà àwọn arba oní tí usman ṣe yẹ o correct ṣùgbọ́n òṣìgbọ́ ẹ̀ láti bá kíra kamel ntí ní Mas'ud radiyallahu anhu tó fọ̀lẹ́ sí oní pé alkhilafu shar kí a ní èdè ayélujára àìgbọ́ra ẹni yé lórí irú àwọn issues báyìí sharp aburú ni because ọ̀rọ̀ ẹni ṣe pẹ̀lú ẹni tó jẹ́ olórí ìgbà tí wọn ò bá gba nǹkan tí olórí mú sokò yẹ kí iṣu yẹn kó lè dé lẹ́gùn yẹn so ló fà tó jẹ́ pé al-imam al-bukhari rahimahullah ta'ala wọ́n gbà wá ipe abdullahi bin mas'ud radiyallahu anhu a máa sọ ipe laysa hadli min arba ìrakàátì rakàátàní mutakabalatani a kò bá mọ̀ dá kó ṣe pé raka mẹ́rin tí mo kí lẹ́yìn Usman kí ọlọ́wọ́ bá gbà fún mi ní raka méjì eléyìí làwọn afáà mi ni wọ́n fi sọ wípé abdullahi bin masorodi radiyallahu anhu ó gbà wípé ọ̀ranyàn ni ká ṣe kọ́sùn lórí ìrìnàjò àwọn àfáàtà ní kò ń ṣọ́nà ẹ̀yàn wọ́n lò the same asar láti sọ pé kò ń ṣọ́nà ẹ̀yàn torí pẹ̀lú ayé pé ọ̀ràn ẹ̀yàn ni kò ní bá Usman radiyallahu anhu bá ṣe itmam so tó túmọ̀ sí pé orípòhùn ló fi dáa jù lọ ni kò ń ṣe pé tẹ́yìn ò bá ké kọ́sùrù lórí ìrìn ẹni yóò léwu àwọn Hanafiya àwọn gbà pé kí ọ̀ràn èèyàn ni èèyàn ṣe bákan náà ìyàwó Aisha radiyallahu anha àwọn náà ti ṣe ìtìmáàmù tí wọ́n pé ìrun ní raka mẹ́rin lórí ìrìn àjò instead of raka méjì dàkí fún àwọn ìrun zoo asiri àti ìṣá yàtọ̀ sí ìrun àsùbá tó ṣe raka méjì náà ni wọ́n mọ̀ lé lórí yàtọ̀ sí irun mọ́gírẹ́ tó ṣe pé rákà mẹ́ta náà ni wọ́n máa lé lórí wọ́n dẹ̀bẹ̀ lọ́wọ́ Urwa ibn Zubayr radiyallahu anhuma ipe kí ló fà sí àwọn Aisha tí ó fi kí rákà mẹ́rin instead of rákà méjì ó ní ta'awwalat kama ta'awwala Usman tàwílù tí Usman ṣe náà ni Aisha radiyallahu anha lóun náà ṣe sọlẹ́ yìí sọ fún wa ipé ọ̀rọ̀ kádìrù kù lórí ìrìn àjò bó ti ẹ̀jẹ́ pé ọgbọ́rọ̀ àwọn afọ́ àgbàpẹ́ súnnà ní lọ́dọ̀ àwọn Hanafiya àwọn pàpẹ́ ọ̀rọ̀ ayẹ̀ ni ṣùgbọ́n wallahu a'lam ká ṣe eléyìí tó fi dáa jùlọ ṣùgbọ́n ẹni tí ó bá ṣe kọ́sù lórí ìrìn àjò àlè gbé irú ẹni yẹ so ó níbi tí òun náà ti bọ̀ wá so kò jẹ́ èyí tí a fi nílẹ̀ fún wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a ti ṣe sẹ́yìn bákan náà lára ń kẹta fún nílẹ̀ òun náà ni wípé ẹnu àwọn afọ́kò lórí wípé máìlì mélòó òun ni inter-ma travel kátó lè sọ pé kí ni a ṣe kọsùrù ẹnu wọn kò àbófẹ́ pò lórí pé ẹni tí ó ṣe kọsùrù tí ó ló ń fẹ́ bí rùpù ó gbọ́rọ̀ kúrò nínú ìlú rẹ̀ ó gbọ́rọ̀ kúrò ní inú ìlú rẹ̀ tàbá nínú ìlú àti etí ẹnu àwọn èèyàn okò lé lórí tí àwọn aráàlú ọgbà pé tá a bá ti kúrò bíbá yóò tá a lọ bẹ̀yẹn o àtúráàbù ni dàtí à kúrò nínú ìlú wa náà tàbá wá kúrò nínú ìlú wa ibi tá ń lọ máìlì mélòó ló gbọdọ̀ jẹ́ àfún alápèjúwe ẹni tó kúrò nílùú èkó tó débi tó gẹ̀ẹ́tì lápèjúwe alẹ́ni kúrò ní kí ti kúrò ní ìlú èkó so ìwé èèyàn bẹ́ẹ̀ ṣé ó lè ṣe kọ́sùrù àbí kò lè ṣe kọ́sùrù tó lè ṣe kọ́sùrù àbí kò lè ṣe kọ́sùrù so àwọn àwọn àfá ọ̀gọ̀rọ̀ wọn wọn ní a máa wòye mile ibi tó ń lọ tó wá ṣe pé ibi tó ń lọ tó wá ṣe tí ò tó forty miles ni àbí bí nǹkan bí seventy eight kilometres bí eight kilometres so wọ́n á ní a lè ṣe kọ́sùrù irú ààyè yẹ àlè ṣe kọ́sùrù irú ààyè yẹ nítorí ẹni tó kúrò ní ìlú èkó ṣùgbọ́n mi tó ń lọ ibi tó ṣe pé kò jìnà púpọ̀ ni ṣòwò níbi tó ń lọ sílùú èkó bóyá bí lẹ́gbà tó wá jáde kúrò nílùú èkó ibi tó ń lọ ojú bí á bí 10 kilometers lọ bọ́bá pọ̀rọ̀pọ̀ àpá àwọn àgbà pé kò lè ṣe kọ́sùrù ni torí pé ibi tó jẹ́ destination rẹ̀ yẹn kòtó tó àyè tí èèyàn ti máa ṣe kọ́sùrù ṣùgbọ́n ayé kó yé wa kó aláwọ̀ àlám eléyìí kò rí ẹ̀rí tó fi rin ilẹ̀ so ń gbàtà bá ti kúrò ní ìlú kò bá yẹ pé ìlú tá ń lọ ìlú kejì tá ń lọ ìlú yẹn kò ju two kilometers lọ sí ìlú tiwa tá a ti kúrò sáwọn aráàlú wá ṣàgbàgbà ti kúrò nínú ìlú wa ìlú tó jẹ́ destination wa ẹ̀kọ́ wá jẹ́ 2 kilometers a lè ṣe kọ́sùrù so contrary to ní tí ọ̀pọ̀lọpọ̀ fáàmù sọ ipò gbọ́dọ̀ tó nǹkan bí 80 kilometers àbí 83 kilometers àbí 48 miles so eléyìí ẹ̀rí yìí ò nílẹ̀ dáadáa àwọn tó ń sọ wípé 48 miles ní wọ́n gbà wípé láàárín ìlú wa tá a kúrò àti ibi tí a ń lọ tó tó 48 miles ní àlèṣe kọ́sùn tó wá jẹ́ kókítà ń lọ ó tó 48 miles wọ́n bá pé kí ni àlèṣe kọ́sùn àbó tó 80 km wọ́n bá pa àlèṣe kọ́sùn ṣùgbọ́n tí ò bá tó ìyẹn náà sọ pé kí ni àlèṣe kọ́sùn láàárín ìlú wa àti ibi tá ń lọ yẹn bákan náà tàbá tún débi tá ń lọ náà àlèṣe kọ́sùn torí pé ìlú tá wọ̀ yẹn ní kò ń ṣe ìlú tí ìrìn àjò wa ṣé ó tó 80 km, àbí tó tó 48 miles so ẹlẹ́gbẹ̀rẹ̀ àwọn nǹkan tí a fi ṣe ní àlàyé fúnra wa bákan náà lára àwọn nǹkan tí a ṣe lálàyé òun ni pé ọjọ́ mélòó ti ẹ̀ lèèyàn lè fi lèèyàn lò níbi tí èèyàn wá tí ó qualify yẹn láti ṣe kọ́sùn yìí ọjọ́ mélòó lèyàn wúlò níbi tí èèyàn wà tó lè sọ pé kí ni tí èèyàn ṣe kọ́sùrù àwọn míì wọ́n gbà pé kí ni ẹ gbọ́dọ̀ lò less than nǹkan tí ó jẹ́ three days that is uh, sorry gbogbo tó bá ti ju three days lọ apart from ọjọ́ tẹ fi wọlé àtọjọ́ tẹ máa jáde àwọn míì á ní four days aṣàlàyé fún wọn náà kó gbogbo eléyìí náà kò ń ṣe nǹkan tí ó rí ní ẹ̀rí ṣùgbọ́n ìdí aṣọ wípé àwọn afá mi sọ irú ṣékì islam ibn Taymiyyah rahimahullahu ta'ala òun náà ni wípé lópin ìgbà tá a bá ti decide pé bẹ̀rẹ̀ láti wọn gbé lópin ìgbà tí a bá ti decide ìpébẹ̀ láti wọn gbé a lè ṣe kọ́sùn níbẹ̀ fún òdiwọ̀n àsìkò tí a bá lò níbẹ̀ ṣùgbọ́n tá a bá ti sáì pé ìgbẹ̀ ní afẹ́mọ́ ọlọ́gbé dẹ́ ó túnmọ̀ sí pé a ti dàbí onílò fẹ́lẹ́ ráàyí tí sheikh islam ibn Taymiyyah rahimahullahu tí wọ́n mú bákaná sheikh Muhammad Salih ibn àwọn náà mú ráàyí lẹ́yìn gẹ́gẹ́ bí nǹkan tí a ṣe ní àlàyé náà a ní tó tẹ́wọ̀n wallahu a'lam òun ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma tó ní aqama an-nabiyyu sallallahu alayhi wa sallam 19 anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìkọ́mọ̀ tí sàtà àṣà that is ọjọ́ mọ́kàndínlógún tó ṣe ipé yẹ́kùsù tó ń dí èròkò fanahnu ìdáta farna àwa náà tí a bá ṣe ìrìnàjò tí sàtà àṣà tó ṣe pé a ní lẹ́nu pé nineteen days la fẹ́ lò that is ìta fẹ́ lò nineteen days or less la fẹ́ lò kọ́sọ́ọ̀nà àmọ́jú nìkú ṣùgbọ́n wọ́n ń zidna tó wá ṣe pé a bá ní lẹ́nu pé a máa lò ju nineteen days lọ atmamna atmamna a máa sí irun wa pé àmọ́ kí irun wa pé gẹ́gẹ́ bí n ta ṣe lálàyé alílẹ̀ ọ̀rọ̀ sàábí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé anábì lo 19 days so anábì ṣe kọ́sùrù ní throughout 19 days yẹn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó lo 19 days so throughout 19 days yẹn ó ń ṣe kọ́sùrù so táwọn náà bá lo nineteen days àwọn ó ṣe kọ́sùrù ṣùgbọ́n tí àwọn bá lò more than nineteen days yẹn àwọn ò mọ̀ kí irun àwọn pé so eléyìí ó jẹ́ ọ̀rọ̀ tí Abdullah ibn Abbas radiyallahu anhuma kò sọ pẹ̀lú tó bá ní intention wípé àwọn máa lo more than nineteen days tó lè mọ iye ọjọ́ táwọn fẹ́ lò tó mọ iye ọjọ́ tí àwọn fẹ́ lò so irú ẹni yẹn a ní kò lè ṣe kọ́sùrù níbi tó ń lọ tó bá ti débẹ̀ ṣùgbọ́n kó tó débẹ̀ ó lè ṣe kọ́sùrù ṣùgbọ́n tó bá ti débẹ̀ kò lè ṣe kọ́sùrù tó bá ṣe pé yóò lò ju 19 days lọ wọ́n yẹ pé less than 19 days or 19 days ni then uh, yóò ṣe ó lè mọ̀ ṣe kọ́sùrù ṣeléyìí ó jẹ́ position Abdullahi bin Abbas radiyallahu anhu bákan náà lára àwọn nǹkan tí a fi rinlẹ̀ òun wípé ẹni tí kò bá mọ iye ọjọ́ tó lò tí ó lò níbi tó ń lọ kò mọ iye ọjọ́ tí ó lò níbi tí ó ń lọ in tó fẹ́ lọ ṣe ń bẹ̀ nìkan ló mọ̀ ìró èèyàn bẹ́ ẹnu kò lórí pé yóò mọ díhùn kù títí yéé e padà sílé yóò mọ díhùn kù títí yéé e padà sílé ẹnu kò lórí rẹ̀ ṣùgbọ́n ìtí à ń sọ ni pé ó mọ̀ pé òun máa lo twenty days òun á lo one month òun á lo two months aláwọn àpá kan máa ń kò lè ṣe kọ́sù torí pé kí ni ọjọ́ tó fẹ́ lò ní ó ti kọjá ọjọ́ mẹ́ta yàtọ̀ sí ọjọ́ tó fi wọlé àtọjọ́ tó jáde ó ti kọjá ọjọ́ mẹ́rin so plus ọjọ́ tó wọlé àtọjọ́ tó jáde eléyìí gẹ́gẹ́ bí àwọn màlìkíyà àti àwọn afáàmì ní àwọn hànábìlá àwọn ṣàfihìyà wọ́n ṣe sọ contrary to Abu Hanifa tó ń sọ 15 days ṣùgbọ́n gbogbo ẹ̀ náà a ní nǹkan tí ó rí ni ní ẹ̀rí ni títí 19 days ní ẹ àgbà torí pé sàábé lẹni tó sọ tí ó wà sí pé sàábé ló sọ a ní position tí Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ nípa pé lókùn ìgbà tí yóò bá ti ní ìtẹ́ṣẹ̀ pé Ìlọrin tí mo ń travel lọ yí òun lọ́mọ lọ gbé bẹ̀rẹ̀ mo fẹ́ lọ ṣe nǹkan bẹ̀ lọ́wọ́ fún mọ̀ kóṣù kan máa lò mọ̀ kóṣù méjì máa lò mọ́ mo ń padà sí èkó tí má ti lo oṣù kan ẹ̀ tán àbásọpọ̀ òun ó tẹ́wọ̀n jù ṣùgbọ́n ọ̀rọ̀ tí sàábí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kó sọ ikú anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam àkọ́ọ̀mà tí sàátà àṣà yẹ́kùsù ó 19 days tó ń so fàìzà kọ́mná tí àwa náà ti abáfilè lo tísà tàṣàr kọsọ́nà wàlìdínà àtìmọ́nà tábàlù 19 days a máa ṣe kọ́sọ́ ṣùgbọ́n tábàlù mọ́dà 19 days a máa ṣe ìtìmá so eléyìí lára àwọn pọ́ǹtì tí a fi rinlẹ̀ fún wa ní lára àwọn kẹ́mítà àwọn afáàtì mọ́ ń sọ òun ni pé ìṣe kọ́sùrù Kala fẹ́ dìrù fún bàtà ṣe ìrìn àjò wọ́n ní ìrìn àjò ẹ gbọ́dọ̀ jẹ́ ìrìn àjò tí ó jẹ́ ìrìn àjò tó lálàáfíà kó jẹ́ ìrìn àjò tó jẹ́ ìrìn àjò tó ṣe kí ni tí kò ń ṣe ìrìn àjò ẹ̀ṣẹ̀ tó jẹ́ ìrìn tó dáa ni ìsílà kó jẹ́ ìrìn tó wà pàmí sílù gbégbé yàn lọ láti lọ ṣe bísínẹ́sì kò rẹ̀ ń ṣe bísínẹ́sì haramu ni wọ́n lọ ṣe àbí kó jẹ́ bí irú ìrìn àjò ìjọsìn bí kéèyàn lọ ṣe hajj àbí kó lọ ṣe umrah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ wọ́n ní ilé ìrìn ọmọ ń ṣe kọ́sùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tó lọ jalè àbọ́lọ́gbájú ẹ̀ so wá ní ṣèlú àjò lòun wà so òun ó ṣe kọ́sùrù so ọ̀gọ̀rọ̀ àwọn afá wọn ní kò lè ṣe kọ́sùrù contrary to Abu Hanifa tó sọ ikú ó lè ṣe kọ́sùrù bákan náà Ibn Taymiyyah rahimahullahu ta'ala oníròyìn bẹ́ẹ̀ ó lè ṣe kọ́sùrù ìyàtọ̀ ń bẹ láàrin wípé ó ń dẹ́ṣẹ̀ nínú àjò tó lọ àti pé kí ni arìnrìnàjò ni arìnrìnàjò ni yóò mọ dírun kù ó ń dẹ́ṣẹ̀ lórí ìrìn àjò another issue ní eléyìí ó ní wéètì tí abáníkáwò dáadáa wípé a separate méjèèjì eléyìí náà lára nǹkan tí oníwé ti ní. na ní ìtẹ̀síwájú lórí tíra ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala wọ́n ní wà musafir an yàjò tó bá dà ní ìkọ́mata arba'ati ayyamin ipò máa lo ọjọ́ mẹ́rin bí mọ́ọ̀dù ní ní àyè kan gbẹni tó gbéra látèkó tó lọ sí Ìlọrin ó gbéra látèkó ó lọ sí Ìlọrin ó dẹ̀ ní láníyàn pé òun ó lo ọjọ́ mẹ́rin ní Ìlọrin tó ń lọ yẹn àwọn ọmọ yìí sọ́lì sí ìṣirí ìnàfọ̀lá tán àbí ó ní lébi pé ní tó ń lọ yìí o èrú tó wo kì í bẹ́ẹ̀ èrú 20 ni that is ọ̀nà míì láti sọ pọ́jọ́ mẹ́rin ni ó lò ń bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní àtàmàsọ̀lá yóò mọ̀ pẹ́rù rẹ̀ hátà yẹ́bà ánàmì mẹ́kánì ìzàlík tí è kúrò ní ààyè yẹn eléyìí àti sọ̀rọ̀ lórí ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn tí wọ́n ti sàkírí pẹ̀lú gbókìsì a ní 19 days yẹn ó fi hàn lẹ́yìn balẹ̀ ju ọjọ́ mẹ́rin àbí nǹkan tó jọ mọ́rùn yẹn lọ àwọn tẹ̀síwájú wọn ni wọ́n mọ̀ kárajà ẹni tó bá jáde nínú ìlú wàlàmí sọ́lẹ̀ lóra wàlà asìlá kò wá sí kírun zúrí àti asìrí torí pé ẹni tó fẹ́ ṣe ìrìn àjò àsìkò zúrí dẹ̀ tó lápòjúwe ó lè decide pé kí òun á kí létà ó lè decide kó dìlé ìrun zúrí rẹ̀ so ẹni tó jáde wọ̀lá ní sọ́lù zúra wọ̀lá àsùrá kò tí kí zúra tààsìrì sọ́rọ̀ èèyàn bẹ́ẹ̀ náà ìgbà tó ti jáde kúrò nínú ẹ̀yìn ó lè dìsáì láti mú èrún àsìrì ẹ̀ náà wá kó kí kó ṣe jámù tẹ̀kìdìm dàtí kò ní dúró di àsìkò àsìrì yóò mú àsìrì wá sí àsìkò zúrì tó wà kí méjèèjì papọ̀ eléyìí ni wọ́n ń pè ní jamu taqdim jamu ta'khir òun ni pé àsìkò zuri ti wọlé ṣùgbọ́n kò ní kí lásìkò tó wọlé yẹn yóò wá dílé rẹ̀ di àsìkò asiri yóò wá kí méjèèjì papọ̀ eléyìí ni wọ́n ń pè ní jamu ta'khir sọfọ́ wọn sọ fún ẹni pé ẹni tó jáde tó ń ṣe ìrìn àjò wọ̀lá ní sọ́ọ̀lì zoro wọ̀lá asra kò wá kí ìrùsúrí àti asiri kò tí kí wọ́kọ̀ bá kí ẹmìnà náàrí kọ́dùrù sọ́láti rakaati àsìkò asiri ti fẹ́ kọjá tán in tó kú tí àsìkò asiri kọjá kò ju àsìkò tó lè lórí àtàásìlì rẹ̀ yẹn ní sàfàríyà kẹ́yí yóò kí ní sàfàríyà kẹ́yí yóò kí ní kí èrùn arìnrìnàjò yóò kí ní ìrùn arìnrìnàjò ni so torí pé kí ni lọ́dọ̀ àwọn mẹ̀lìdíyà wọ́n gbà nígbà mí pé zuri àtàkìrì wọ́n jọ ṣí àsìkò papọ̀ wọ́n jọ ṣí ẹ àsìkò papọ̀ dàtí àsìkò oorun zuri ó gùn wọ àsìkò àsìrì àsìkò zuri ó wọ àsìkò àsìrì ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tó rinlẹ̀ nínú mọ́sàbí rẹ̀ màlìkíyà ni sọ àwọn gbà pé zuru àtàkì jọ ṣé àsìkò papọ̀ so ní ẹni tó ṣe pé kò tí ì kí zuri kò tí ì kí asiri náà àsìkò tó wá kù tí ì kí tí ìrùn asiri àti kọjá tàbí tí ó rún èèwọ̀ àsìkò yẹn ojú nǹkan tó lè fi kíráka mẹ́ta lọ so wọ́n ní kó kí ìrùn zuri yẹn àti asiri yẹn kó kí ní sàfàrí yọtẹ́yìí gẹ́gẹ́ bí kí ni èrò arìnrìnàjò fàìmbákì akọ́tùn ma yìí sọ́lì fi ìràkà àtẹ́yìn àwòrákà á tó wá sí pé nǹkan tó ṣẹ́kù kò ju jí èkí rákà kan lọ àbí rákà méjì sọ́lọ̀ búra àbọ̀rí yẹta yóò kí irun zúrí bí ìgbà tó fẹ́ kí irun ilé wọ̀lá àkọ̀rọ̀ sàfàrí yẹta yóò wá kí irun asúrì ní irun arìnrìnàjò torí pé irun sùn àti irun asùn fẹ́ni tó wá ń bẹ ní ìrìn àjò yóò kí rákà méjì ní ju tí ẹ lè fi kí rákà méjì lọ ọ̀rákà ẹ̀yọ̀ kan ó túmọ̀ sí pé àsìkò tó ṣẹ́kù yẹn àsìkò ìrun asùn nìkan ló ṣẹ́kù àsìkò ìgbà tó yẹ pé àsìkò tó ṣẹ́kù yẹn lè fi kíráka mẹ́ta ó ní kó kí méjèèjì ní ìlú arìnrìnàjò ẹyọ kan yóò jẹ pé nígbà tí yẹn bá zu méjì yóò jẹ pé kí ni èèyàn bá asiri torí pé ìrìn arìnrìnàjò fún zuri àti asiri ráka méjì méjì àti ìṣá iná sọ ẹni ní àsìkò tó ní àsìkò lè fi kíráka mẹ́ta ni adẹ̀gbà pé lọ́dọ̀ ọmọ kí ẹ pé sùúrù àtàásírì wọ́n jọ ṣe àsìkò kan náà so wọ́n ní situation báyìí ẹyọ ọ̀kan yẹn bí ìgbà tó ṣe pé ó bá ìrìn àárín kásìkò ẹ̀ tó kọjá náà so wọ́n ní kókí ní ìrìn àrìn àjò kókí rákà méjì àásírì yóò tó náà ní rákà méjì ṣùgbọ́n tó yẹ pé tó bá kò ju dé lè fi kí rákà méjì lọ àbí rákà ó túnbọ̀ sí rákà yẹn àá fi fún fífún áfírí zúrì tí ó wá tí kí ń kọ́ zúrì tí ó tí kí so wọ́n ní sí tó ṣe pé a ohun yìí tó bá ònìyàn yóò kí yẹn ní àdọ̀rìyàdé so yóò kí yẹn ní àdọ̀rìyà yẹn ti zúrù wàlá áfà sàfàríyà yóò kí mú so irú zúrì ẹ̀ asiri yóò kí rákà méjì fún òun ṣùgbọ́n zuu sòbí ẹlẹ́gbẹ́ pé kò bá ìkẹ́kọ̀ọ́ kò bẹ̀ òní so yóò sàn padà ní kí ní rákà mẹ́rin yóò sàn zuu asiri kan yóò ní àǹfààní láti kí ní rákà mẹ́rin ó ní wọ̀làwùdákàlà tí yàn bá tíráàmù tó wá padà sínú ìlú tí èyàn bá tráfù tí ó padà sínú ìlú ó ní ìlú káńtò rẹ̀ká áàtù àsìkò tó padà sínú ìlú ó tó kíráka márùn-ún náà sí ẹn láwùmá tó ti gbàgbé ìgbówó tí kì súrí àti asiri sọ̀láwùmá kàdọ́rí ìyàtẹ̀ yóò kí méjèèjì ní ìrùn onílé ni that is ẹyọ kan bí ìgbà tó ṣe kí ni ó bá àsìkò àzúrì ni ó dẹ̀ ti gbélé so wọ́n ní yóò ṣe kí ni yóò fi ẹyọ ọ̀kan yẹn yóò mú rákà mẹ́ta wá sí yóò fi fi rùn zóòrì yóò wá kí ásìmíàn ní rákà mẹ́rin yóò mú ẹyọ kan síse pé rákà márùn ní nǹkan sí àsìkò tó ṣẹ́kù rákà márùn ló tó kí sókùn ẹ̀sẹ̀ ẹyọ kan bẹ́ẹ̀ yóò jẹ́ ti zoo mẹ́rin yóò jẹ́ ti ti asiri torí kó ti padà sílé kò sí lórí ìrìn àjò mọ́ so kò lè ṣe kọ́sùrù yóò ṣe kí yóò ṣe ìtìmọ́mù ni bákan náà ẹyọ ọ̀kan tó báyẹn tó ṣe pé òun lè dúró fún zuri so wọ́n ti sọ epo ti padà sílé nìyí kò ní ṣe kọ́sùrù rẹ̀ ní tí ó ṣe ni pé yóò kọ́ rákà mẹ́ta wá kún yóò fi ṣe zuri gbogbo eléyìí tá à ń sọ yìí ó ń bẹ lábẹ́ ọ̀rọ̀ wọn ipe zuri àti asiri jọ ṣí ẹ táìmù pọ̀ ipe zuri àti asiri ó jẹ ṣí ẹ táìmù pọ̀ sòsì tó ẹgbẹ́ àṣìláyé rákàtẹ fún zuri so yóò kí ní bí ààyè tó bá ṣe wà bó bá ṣe bó bá ṣe rí ìgbà tó ń bẹ lórí ìrìnàjò rákàtẹ ṣiṣẹ́ kù fún zuri wọ́n ní kó kí ní kí arìnrìnàjò nígbà tó ń bẹ nílé nìsín rákà kan ṣẹ́kù fún zúù wọn ni kó kí ní kí onílé torí pé ó ti padà sílé torí pé ó ti padà sílé so lẹ́yìn ó ní ṣe pẹ̀lú mọ́gàbí wọn lórí eléyìí bákanáà wọ́n ní wọ́n ìfọ́bímọ̀ fi lè tí ó bá fi lè dé lálẹ́ wọ̀kọ̀t bá jẹ́ ìfọ́jú rákà àsìkò tó ṣẹ́kù ńgbà tó dé lálẹ́ kojú rákà kojú àsìkò yẹn lè fi pé rákà yìí ọ̀kan lọ lẹ́yìn tó bá pé rákà kan yẹn tán ní àlìfájà rí ó wọlé ni kí yóò ṣe wọ́n ní nínú situation bẹ́ẹ̀ bí rákà kan àbí ojú bẹ́ẹ̀ lọ fàlàmíàkùn sọ́lá al-maghrib wal-isha kí má bí bàtíṣà sọ́lá mọ́gbíríbà sàlátà yóò kí mọ́gbírí rákà mẹ́ta gẹ́gẹ́ bí ta sọ fún àwọn tí wọ́n gbígbù kù jí ẹ̀ rákà mẹ́ta lòun permanently èyàn bẹ lórí àjò ní o ń bẹ nílé ní o sọ́lá mọ́gbíríbà sàlátà wọ́n ìṣá ìṣá ni yóò wá kí ní àdọ̀rí yàtà ni yóò kí ní kí ní kíkì onílé kí ló fà torí pé ó sì bá rákà kan in tó ṣẹ́kù tí àsìkò ìṣáyé ó fi kọjá tí àsìkò àsùbò ó fi wọlé rákẹyọ ọ̀kan so ó túnmọ̀ sí kó ti bá òun náà nìyẹn so ìdí ó ṣe òun náà ni pé yóò kírun ìṣáyé ní kírun tó nílé ìrùmọ́gbìmù òun àǹdí kò tẹ́lẹ̀ wàlá ọ̀kárajà tó bá kúrò nílùú kọ̀kọ̀ bá kẹmìnà in tó ṣẹ́kù ojú rákà kan àbí jù bẹ́ẹ̀ lọ sátúlé ti wọlé orí sọ́lá mọ́gíríbá yóò kí irun mọ́gíríbù ní rákà mẹ́ta tó bó jẹ́ pé in tó ṣẹ́kù ó lè mọ́jú rákà kan lọ àbí rákà méjì àbí rákà mẹ́ta ní àsìkò tó ṣẹ́kù yóò ṣì torí pé nígbà tí ó débi tó ń lọ àbí tó ti kúrò nínú ìlú tó ti kúrò nínú ìlú rẹ̀ yìí ó sì rí opportunity rákàkà tó ṣiṣẹ́ kù kásùbà tó wọlé so tí wọ́n ti kó qualify láti kí ìrùn ìṣá rẹ̀ ní arìnrìnàjò mọ́gírìbù rẹ̀ ń kọ́ a ní kò sí ìdíwùnkù fún mọ́gírìbù so yóò kí mọ́gírìbù ní mẹ́ta so ẹyọ ọ̀kan tó bá yẹn dàti sọ́ráka àsìkò tó ṣẹ́kù tó ṣe kó lè fi kíráka kan yẹn a sọ pé kó fi kí irun ìṣáyẹ̀ ní rákà méjì gẹ́gẹ́ bí irun arìnrìnàjò so eléyìí òun ni summary àbí kásọpọ̀ òun ni parí ọ̀rọ̀ nípa irun arìnrìnàjò tí al-imam ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala tí wọ́n mú wá eléyìí táwọn sọ àwọn míì ní ọ̀nà míì lórí ẹ̀ ẹlòmíì bẹ̀ ní ọ́bìlìfù wípé tí n bá ṣe ìrìnàjò lápẹjúwe lọ sí Ìlọrin ìgbà tí mo wá kúrò nílọrin tí mo dẹ́kò àsìkò zúrì ò kọjá àsìkò zúrì ò kọjá so ìyẹn ó túmọ̀ sí pé máa kí rákà mẹ́rin ìyẹn kẹ́ẹ̀ torípá tí kò zúrì ò tí kọjá nígbà tí mo délé ṣùgbọ́n ká ní pé àsìkò zúrì ni mo wà ní ìrìnàjò ìgbà tí màá wá délé àsìkò zúrì ti kọjá àti wọnú àsìkò asiri àsìkò zúrì ti kọjá àti wọnú àsìkò asiri bóòmù ọ̀sẹ̀ tí rákà méjì yẹn lọ́dọ̀ àwọn mọ̀lìkíyà àwọn gbà pé kí ni sàfàríyà nìyẹn máa jẹ́ gẹ́gẹ́ bí tàṣíláyà yìí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hanabila àti ṣàfihìyà wọ́n gbà pé tó fi lè mú ẹ wọlé o ti délé ọ̀rẹ́ di èyí tó ẹ kó fi ní kọ́sùrù nílé àjò yẹn tó kí ìgbà tó ti délú ẹ nísìnyí wà á kí ní ìsìmọ́ọ̀mù ni òòlù sọ pé bí mo ṣe jẹ́ o máa ṣe san ẹ̀ẹ́ o ti wà ní onílé ìsìn nítorí o ti mú ẹ kí wà eléyìí báyìí àwọn ṣàfihìyà àti àwọn ànábìlà lélẹ́yìí contrary tó ń jẹ́ àwọn malikiya sọ àti àhànàfíà so àwọn dúró lórí pé kí alkọ́dọ́ yáàkì àdá alkọ́dọ́ yáàkì àdá tàbá bẹ́ sàn ìrún padà bá a ṣe jẹ́ náà láṣẹ fún so irú yẹn tó fi lè mú àsìkò zúrù ti kọjá nígbà tí mo wà nílé àjò ó ti ń sì mú afẹ́ kí nígbà tí mo délé bí a mo gbàgbé tẹ́lẹ̀ bí mo ṣe jẹ́ nínú àjò náà máa ṣe kí eléyìí náà ń pè ní kí alkọ̀bọ́ ìyá kí alàdá la ṣe jẹ́ la ṣe san ìtumọ̀ ènìyàn ìtumọ̀ máa ṣe jẹ́ la ṣe san àpèjú omi tún ni ẹni tó ṣe pé ó gbàgbé ó sùn lọ lápèjú àbíkò tí ẹ̀rántí nígbà òtí wọn àkùdá ó wá rántí lọ́wọ́ ọ̀sán tó wò kí wọn àṣùbá bóòlù ó ṣe sọ wọn á ní kí ni alkọ̀dọ́ ìyá kí àdá bó ṣe ẹ kó kí náà ni ó ṣe san gbèsè rẹ̀ ó túnmọ̀ sí pé kí ni yóò kéwú jákè yóò ṣe kí yóò kéwú jákè sáwọn tó ìrún ọ̀sán à ń kéwú jákè ń bẹ ṣùgbọ́n ìrún tí mo fẹ́ kí èsì ìrún àṣùbá ni do ọ̀sán mo fẹ́ kí sanwó á ní kí ni alkọ̀dọ́ ìyá kí àdá inú tó fẹ́ san gbèsè yẹn bó ṣe jẹ́ ní wàá ṣe san eléyìí ni tí àwọn màlìkíyà tí wọ́n sọ níbi kàtàkà ṣùgbọ́n àwọn ṣàfihàn máwọn hànábìlà wọ́n gbà pé ní tí ò ti mú ẹ kí ní ìrìn àjò yẹn ìgbà tó bá délé ó kì í ní ṣe ìwò onílé ṣe ó ṣe ìtìmáàmù òun ní ṣe kọ́sùrù kí ló tó fi ní ṣe kọ́sùrù wọn ló ti kúrò láyè tó yẹ kó ti ṣe kọ́sùrù ó ti kúrò ní tó yẹ kí ó ti ṣe kọ́sùrù so nísìnyí ó ṣe bí ẹni tí ó ń bẹ nílé ni ó ṣe bí ẹni tí ó ń bẹ nílé so lóyún ó jẹ́ nǹkan tí a ní láti tòkò torí pé ó pọ́sílù kábẹ̀ lọ́wọ́ afá mi kó ń sọ fún akúrò ara o ẹ̀rùn tó kí ní kọ́sí lórí ìrìn àjò yẹn ó dẹ̀ ti délé àsìkò ẹ̀ ti wá kọjá lòkù á kí níbi kí irun lè so pọ́sílù kára àwọn afá tí ó sọ bẹ́ẹ̀ fún wa káwọn bí kan ti ń bọ̀ wọn ṣùgbọ́n yìí tẹ̀wọ̀n wà lára alá oní pé alkọ́dọ́ yá sí alàdáa a ṣe jẹ́ ẹ̀ la ṣe máa san ìmọ̀jẹ̀ ká ṣe gbọ́ yóò àti àsìkò zuru ti kọjá nígbà tí a wọlé àsìkò zuru ti kọjá nígbà tí a wọlé àsìkò zuru ti kọjá nígbà tí a wọlé sórí ìrìn àjò láwa àsìkò zuru tó ìgbà tá àsìkò zuru ti kọjá a dẹ̀ sí àti ní ìrìn àjò wọn àwọn sọ pé kí ni káàkì bí onílé àwọn tọ̀wọ́ ní rárá bàtásìkò zúrì ti kọjá kẹ tó wọnú ìlú yìí ni ẹ kí ní kí arìnrìn àjò bẹ́ẹ̀ ṣe jẹ́ lẹ́ẹ̀ṣẹ̀ sán bẹ́ẹ̀ ṣe jẹ́ lẹ́ẹ̀ṣẹ̀ sán mọ́tàlípa lọ wọlé sásìkò zúrì ti kọjá nísìnyí mò ń bọ̀ láti ìrìn àjò zúrì bá mi lọ́nà ní ìkíní ìrìn àjò títí títí tí mo fi wá wọ ìlú èkó nígbà tí mo wá dé ìlú èkó mo rí wípé àsìkò zulu ló ti kọjá náà nígbà tí mo wọ ìlú èkó kájíkẹ́ mo ti kí ní tó gẹ̀ẹ́tì bí a tó gẹ̀ẹ́tì àárín ni mo ti kí ní àbí mo kí ní tó gẹ̀ẹ́tì ìbàdàn máa kíkọ́ sùúrù ní bọ́mí kí títí títí mo fi wá wọ bẹ́gà mo wá ní mọ́ṣáláṣí kan gbà mo wá yá mo wá ní mo fẹ́ kírun mo dẹ̀ wọ táìmù mo ní pé three thirty ni tó túmọ̀ sí pé àsìkò zoo ni mo ṣù wá mi ní sọ pé mo fẹ́ ṣe kọ́sùn gbà yẹn torí pé àsìkò ò ti kọjá màá ṣe kí ni ìtìmáàmù ni kájú mo fẹ́ ṣe kọ́sùn rẹ̀ kí n ti ṣe kọ́sùn kí n tó wọnú ìlú mi gbàtí mi ti ṣe kọ́sùn kí n tó wọnú ìlú mi yẹn gbàtí mo wọ́ wọnú ìlú mi náà àsìkò zúrì ò tí kọjá ẹnu kò lórí pé ẹ̀ẹ́ ò lè ṣe kọ́ sùn mọ́ ṣùgbọ́n gbà tí ń bá wọlé tí mo wọnú ìlú mi tó ṣe pé àsìkò zúrì ti kọjá kánígbà tí máa wọnú tí máa dé bẹ́gà lápẹjú èsì ó jẹ́ nǹkan aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá òwò débẹ̀ ó túnmọ̀ sí pé kí ni àsìkò asù ti wọlé àsìkò asù ti wọlé so ní situation bẹ́ẹ̀ kí ni màá ṣe kí ni máa ṣe máa ṣe mo wá rántí pé mi tí kì í zúrì ní ìgbà tí mo dẹ̀ wọlé àsìkò zúrì ti kọjá so eléyìí asọ́pọ̀ àwọn afá ṣe kí ni wọ́n pín sí méjì lórí ẹ̀ àwọn kan ní kí ibo ṣe jẹ́ zúrì ó jẹ́ láyé ìrìn àjò ni ó jẹ́ ní onílé so kí ibo ṣe jẹ́ àwọn kan ní rárá ó ti wọlé already kí ní kí onílé torí kó ti wọlé kó ti wọnú ìlú rẹ̀ òókì ní kí onílé ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn mọ̀lìkí àwọn gbà pé kí ni òókì ní kí a rìnrìn àjò ní torí pé ìrìn àjò ló ti jẹ́ irun yẹn ìgbà tí wà dẹ̀ wọnú àwọn tọ̀hún àwọn ṣàfihì àmáwọn ànábìlà wọ́n ní rárá ẹ̀ o ti wọ́n núùlù kí ní kí ẹ̀rùn onílé ni ti kí ní kí a ní àjòkó tó wọ́n ni oṣù o wọ́n láwọn tó tẹ́wọ̀n pé a kì ní kí àjò ni kéde àìrìnàjò ṣùgbọ́n tásìkò bá ti kọjá àtọwọ̀nú ìlú ààtù ní kí onílé ṣòkòjẹ́ bí ẹṣù jẹ́ wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka lahu alhamdulillah ashhadu an la Thank you ya alùpùpù wà nípa ọ̀gá ìyá ìgbìmọ̀ pé tó bá dọ̀hùn ìyá àgbàdo ló máa ń dáwọ́ láyé náà ti àbúrò. máa ń bá ìyá tó ń lu máa ń dáwọ́ ìlú bá sáà tó wà ní ìlọ́dún tó ṣe ìwọ́n tó ẹni tó bẹ́ ṣe ìrìn àjò ìbéèrè nípa ẹni tó bẹ́ ṣe ìrìn àjò ó rẹ̀ jẹnu àwẹ̀ ní de ó rẹ̀ fẹ́ ṣe ìrìn àjò lọ sí ilé ìwé Ìbàdàn àbí Ìlọrin so ẹnìyẹn wá wò kó mo fẹ́ gbáwẹ̀ kó mo fẹ́ gba concession tí Ọlọ́run bá fún un ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ torí Èkó sí distance yẹn ó tó distance kọ́sùrù lọ́dọ̀ gbogbo àwọn afá yẹn wọ́n gbà tó kè tó distance to Oslo Èkó síbàdàn ní ojú eighty or eighty three kilometers lọ so wọ́n gbà pa lè ṣe Oslo níbẹ̀ so yẹn lè mọ gbàwẹ̀ náà ṣùgbọ́n kó wọn kó wọn á san padà kó wọn pé kí ni òun á san padà tó bá ti sẹ́ pé òun ò fẹ́ gbà tó kó ń travel lọ sí Ìbàdàn so kóró dáadáa kó tó tẹ́kì option yẹn torí pé ààrẹ tá a gbà pẹ̀lú àwọn èèyàn tá a jọ gbà papọ̀ ó máa ń dùn gbà ju ààrẹ tí yẹn fẹ́ máa san padà fún ẹ lọ bí ìgbà tó ṣe pé wọ́n fi lè pààyàn ló ṣe máa ń rí tí yẹn máa ń dá báwẹ̀ láàrin àwọn èèyàn àfẹ́ni tó bá ti yúùsì wọn dáadáa ló kù náà ṣe káwé yẹn máa bú wípé ó gbà ni àkọ́kọ́ ni pé kóò náà mọ́ ṣe kàbá fi bú lè pé o gbàwẹ̀ kò túmọ̀ sí pé kéèyàn máa jẹun ní gbangba ta torí pé ẹni tó ṣe nǹkan táwọn èèyàn ègbú òun ló ṣe kí ni ló ti rẹ̀ bọ wàhálà a sọ pé tó ṣe haramu ni o ṣùgbọ́n kò bá mu tó nìyí pé kó mọ̀ ṣerú nǹkan báyìí àbúkọ́ sí pàwọn tí wọ́n mú rí wọ́n mọ̀ wípé kí ni ẹni yìí ń ṣe concession ni so ó bẹ́tà kò ṣe pé kó try láti pa nǹkan ẹ̀ mọ́ ní ìgbàwẹ̀ ní ìsìnmọ̀ abọ́sára yìí ta wẹ̀s ní jẹun ọ̀yàn wá wò wípé a ah, kí ló dé ni yóò ní mọ́nìṣà eléyìn ṣe mùsùlùmí gidi o wọ́n á sọ wọ́n pé a ẹ̀ wọ́n á lágbọ̀ọ́yé ó bèèrè ọ́gbẹ́kíní reason tí mo fi ń jẹun òun ìwọ ló tirẹ̀ bọ́nu wàhálà ni hátà obìnrin tó ṣe nǹkan oṣù tó fẹ́ jẹun ní ó yẹ kó jẹun níbi tí ò ní jẹ gbangba táwọn èèyàn ti mọ wò obìnrin tó ṣe nǹkan oṣù tí ò ní gbáwẹ̀ ni mo ṣe pé publicly ni ó ti mọ̀ because ó expose ara ẹ̀ ni ṣùgbọ́n tó wá kó bẹ pẹ̀lú àwọn tó ń gbọ́ yé bá láìpẹ́ so kò ń ṣe tí o bá pápá àwọn ẹ̀rọ ká mọ́ tó ti ń jẹun ni so wọ́n ní láti mọ bò tó wáyé gbọ́dọ̀ jẹun gbangba ta náà ló ti jẹun fẹ́ni tó bá lágbóyé àní lè mọ́ jù bó tẹ̀lé pé nǹkan tó ṣe yẹn kò ṣe nǹkan tí ó bá ìwọ̀ mọ́ ló àbídù ṣe lórí ilé ìlẹ́fẹ́ bèèrè náà lára àwọn issues tá a ti discuss tẹ́lẹ̀ náà ni ẹni tí ó ní family níbi Ìlọrin ó lè wà lẹ́kọ̀ọ́ nígbà yìí ṣé family tá ń sọ òní kó níyàwó àtọmọ ó ní nílọrin ó ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ bónílé ẹnu méjèèjì èkó steeti mọ́ stéètì jù bí a bí ọjọ́ márùn-ún nínú ọ̀sẹ̀ yóò lò yóò yóò lọ lò bí ọjọ méjì ọ̀sọ́ ní Ìlọrin kò sí dáàtù pé Ìlọrin ilé rẹ̀ ni torí bẹ́ẹ̀ ni ìyàwó wà ibi tí ìyàwó wá wà ní táwọn ọmọ wà ilé wa nam èkó náà wà sáàrin àjò ni wá níbẹ̀ bàbá kìí ṣe àrin àjò so lè yìí ó máa padà sí the explanation tí mo ti ṣe tẹ́lẹ̀ àwọn àfá àkọ́bàgbà pé ẹ̀ẹ́dẹ́ lò ọjọ́ ọjọ́ mẹ́rin tẹ máa ṣe fọ́sùlù wọ́n ní àtẹ́kó àti Ìbàdàn ní àbílọrin ní o méjèèjì ilé ìlú torí pé Èkó ní ẹ̀lò 5 days ń bẹ̀ ẹgẹ́ tẹ̀ ẹ̀ ti lò kọjá 4 days tí àwọn mọ́jábí yòókù gbà except àwọn kí ni ànàfíà kan mú 15 days except kí mọ́jábí Ibn Abbas tó mú kí ni 19 days so ní mọ́jábí Ibn Abbas ní ẹmọ̀ pé 5 days lẹ́mọ́ ń lò lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ibn Abbas arìnrìnàjò sí ní ẹ̀ṣìnà ṣekọ́sùrù ní Èkó ti ẹwà ní ṣùgbọ́n Ìlọrin máa jẹ́ kí ni ilé fún yín Èkó yóò jẹ́ kí ni àjò fún yìí nìyí ìyẹn tàbá mú mọ́sàbí ru ti ibùdó àbáṣ ní gbọ́rọ̀ kó kílẹ̀ tàbá mú mọ́sàbí ru ibùdó àbáṣ ní kó máa jẹ́ àjò fún yìí á jẹ́ kí ni ilẹ̀ àjò fún yìí ṣùgbọ́n ó ti pẹ́ lórí tẹ́yìn náà bá ti padà wá ní ẹlẹ̀ wọ́n pé èkó náà ti sọ dílé lọ́dọ̀ ti kí fúnra yí pé èkó kò ti sọ náà nílé ló kò sí àwọn òbí tẹ́ ṣùgbọ́n mo decide pé mo ń gbé kó mo lè decide pé kí mo tún gbé Ìlọrin náà fún ara yín ẹ̀yin lè decide ìkẹyẹn gbòrò pé so kò jẹ́ bí a ní lórí ìlọ́jú náà mi lẹ́yìn náà question tí ó pàtàkì ni a ti sọ tìyàwó òbí wa ó ń bẹ ní Ìbàdàn àbó ń bẹ ní Ìlọrin àwa Èkó là ń gbé wa àjọ ń gbèkú so Èkó yẹn ilé wa nìyẹn ọ̀dọ̀ àwọn òbí wa yẹn ṣe lè wá ní àbíkò ń ṣe lè wá àwọn àfáà ní bí méjì lórí àwọn kan pàtàkì táwọn òbí wa wà ilé wa níbẹ̀ náà torí pé àáfíà tó tàwa débẹ̀ sọ àwọn kan gbà pé ilé wa ni eléyìí ni ráàyè Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn tí ẹ sọ débi pé ibi tẹ́ ẹ bá ti lọ ọmọ yín nísìnyẹ̀yìn wà lẹ́kọ̀ọ́ àbẹ̀wà ní Ìlọrin ọmọ yín wà lẹ́kọ̀ọ́ ẹ wá fíṣítì ọmọ yín lẹ́kọ̀ọ́ Sheikh Al-Albani rahimahullahu ta'ala gbà pé ni bí ìgbàtẹ̀ wà ilé yìí náà torí pé bẹ̀yẹn ní ẹ so Ìlọrin ilé yìí Èkó ilé yìí kílẹ́tọ̀ kò fi jẹ́lẹ̀ mi torí pé kí ni ọmọ yìí wà ń bẹ so the same thing náà tó wá ṣe pé òbí ló wà ń ṣùgbọ́n àwọn afáà ní gbà pé rárá àlè extend ẹ̀ lọ́dọ̀ ọmọ àti òbí so níta ma extend ẹ̀ lé ní kí ni ìyàwó àti ìyàwó wa bí àwọn ọmọ wa wá pẹ̀lú ẹ̀ o so yìí ń la máa mú ní ilé kò jẹ́ bí àmì ìṣìjẹ́ wọn lára. náà mi béèrè ní pé tíyànbá ti ẹ̀ dìsáìdì pé mi ò fẹ́ kí kọ́sùn ṣe wọn fi pé alẹ́ nìyẹn fi súnà lẹ̀ ó fi kí ni ó fi súnà lẹ̀ èyí tó dẹ̀ da oníkátẹ̀lé súnà yẹn kò sáàdì tó fẹsẹ̀ rìn lẹ̀ pánàbí ṣe ó kírun pé lórí ìrìn àjò kò sí àdìsó fẹsẹ̀ rìn lẹ̀ pé ànábì ṣe kí ni ó kírun pé lórí ìrìn àjò ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ ààrí pé Usman tàbí àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó kírun pé lórí ìkánú àwọn ìrìnàjò rẹ̀ òun náà máa ń dúró kù ní ṣùgbọ́n yí ẹ̀kan nínú ìná ní àsìkò aj kọ́kàn rí pé ìrun tó ń kí fáwọn èèyàn ó ń kí pé rí kí ni reason tí Usman fi wá ṣe àwọn afábẹ́ ìsìn so oríṣiríṣi àwọn afáṣe kí ọbẹ̀ ìsìn so oríṣiríṣi so gbogbo àwọn kẹtọ́ kó wá gẹ́gẹ́ bí alimami bin qayyim rahimahullah ta'ala ṣe sanu zadu ma'at about eight reasons ni wọ́n mú wá tó lè jẹ́ pé òun ni nǹkan tó wà responsible fún nǹkan tó jẹ́ pé usman kò kírun pé tí wọ́n gbogbo ẹ̀ náà ni kò rí lè ní any authentic backing ìpè tó jẹ́ pé usman ṣe ni so Aisha radiyallahu anha òun náà ti kírun pé bẹ́ẹ̀ so àwọn jùmúrò àfáàní evidence pé kò ń ṣọ́nà yàn owó ní pé káṣe kọ́sù lè point tó dẹ̀ strong gini ṣùgbọ́n ẹ̀rù kò lórí pé súnnà owó ní káṣe kí ni ó ní káṣe kọ́sù so a ní fi ilẹ̀ káṣùpá abẹ́mọ̀ tí ó ń pè àfi tó da jùlẹ̀ lọ fún nǹkan tí ó da tó èèyàn ká bẹ́ẹ̀ lọ́wọ́ Abdullahi bin Abbas radiyallahu anhu wípé òun àti kejì wọn wípé òun tó ń bá tíráàkù òun máa ń kí ní tí wọ́n pé ìkejì wọn máa ń kí kọ́sùrù ni nígbà bá sọ wá ní ọ̀gẹ́tì ẹ̀ ìkejì ẹ tó ló máa ń kí rákà méjì fún zúrí àti ìṣà yẹn òun ló ń kí ń pé ìwọ tó ń kí rákà mẹ́rin yẹn ìwọ òun bá yẹn dànù ní òun ń mú ìgbé ṣe pé kò dá tó so ládàrin òkú tó ti tẹ́ni yẹn tó dẹ́ta bá rántí àdúrà tí a ní Abdullahi bin Mas'ud ṣe ó ní lẹ́yìn tàbí min arba'i raka'ati raka'atani mutakabbalatani rákà mẹ́rin tí mo kí lẹ́yìn Usman yìí a kò bá dá bọ́lọ̀ bá ń gba rákà méjì tàbí sóbìnrin pé rákà méjì ní ládà rẹ̀ kún ju rákà mẹ́rin lọ ṣùgbọ́n ẹni tó bá kí i náà a lè sọ pé kò nírun ó nírun ó nírun ṣùgbọ́n ó fi ń tí ó dáa jù lẹ̀ pọ̀láwà Thank you mọ́tò. náà bẹni tó ṣe pé àsìkò orú tó bá nínú mọ́tò ṣe yóò sọ̀kalẹ̀ lọ kí ni tí wàá ṣe pé nǹkan tó rọrùn fún láti sọ̀kalẹ̀ lọ kì í ni kó sọ̀kalẹ̀ láti lọ kì í tí wọ́n gbọ́kọ̀ rọrùn fún pé mọ́tò ní dúró so kí ni ó ṣe ṣé yóò ti lé ohun yẹn kí edele àbí tí edele tí mọ́tò á ti dúró tó bá ṣe pé ìwúta lè so pọ̀ ni bí zúrẹ̀ tásìrì kó dì ilé rẹ̀ yẹn ó bẹ́ta so that a lè kí lórí dúró ìrùkú dáadáa ṣe gbogbo ẹ̀ dáadáa tẹ́pẹ́ ìrúta lè jẹpọ̀ ní bí zura àbí magrib àti ṣá ṣùgbọ́n tẹ́pẹ́ ìrúta lè jẹmọ́ kejì ẹ̀yìn ó máa kí inú mọ́tò yẹn náà ni ó bá ti látara mọ́ torí pé kí ni kákìrún ní àsìkò òun ni a káàdì ṣòro ti sọ̀la òun ló fi wà mọ́ emphatic jù nínú àwọn mọ́jẹ̀mú èrò so àyàfi bá ṣe pé ìrún tí a fẹ́ kí ìrún ta lè jẹpọ̀ tọ́lọ̀ fún wa ní permission pa lè jẹ́ pọ̀ tí ìdí pàtàkì bá wáyé bí zuri àti asiri magrib àti ìṣá ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ìta lè jẹ́ pọ̀ ni mo ń bọ̀ láti nìkan nísìnyí àsìkò asiri ti tó mo wà nu mọ́tò ní ibẹ̀ ní débi tí màá ti bọ́lẹ̀ nu mọ́tò mọ́tò ní dúró fún mi ọ̀n tí ìbàtàwádìí bí sáà ń lọ àbí tá dáyé kan tabadi ma fi débi tá ń lọ àti tá ma fi débi ààyè yẹn mọ́júbù ti wọlé tí n bá sọ pé máa jí ilé rẹ̀ débi títí di àsìkò tí máa fi débẹ̀ yẹn àìlágbọ̀yé ẹ̀sìn tó máa kí inú mọ́tò yẹn náà ni bí ó bá ṣe rọrùn fún mi mọ́ kódà wọ́n ṣe kórìí ìjòkó máa ti kí máa kí bẹ́ẹ̀ náà máa kí bẹ́ẹ̀ torí pé kákí ń ṣe àsìkò rẹ̀ ní òun ló fi wà more emphatic or the most emphatic ní gbogbo àwọn kan tí ní májẹ̀mú oru so àwọn láti ń lè ṣubú fún àlùwàlá lè ṣubú fún táṣe tẹ́ àmú mistake kákìrì lórí dúró tó ṣe tó rúkún ìwọ̀n ni ó lè ṣubú fún sotori pé nà sọ́rọ̀ àtàkàrà tí a lè mú bá ní mọ̀tótà so kò jẹ́ yíyẹ ṣe jẹ́ wọ́n láwọn tí wọ́n á dé lẹ́yìn áfà tó bá dé tí ó bá ti kí tẹ́lẹ̀ lókù ìyẹ́ ti lọ ní ẹ tó bá ti kí inú mọ́tò ó ti lọ ní ẹ kò ní ìdíkó tó sọ pé òfin wọn padà wá sọ yẹn ní ọ̀rọ̀ takosún náà. láti ẹ̀rọ ìgbà tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kama wo ìka kama wo na mi bẹ̀rẹ̀ ní pé ṣe dandan ní kí a ma wo ìka níbi tàbá ṣe tàṣáwòdì kama wo sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam a jẹ́ pé dandan a lè ní kò ṣe dandan sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam ò ní pé ìmọ̀ wo bí ọmọ ní kàrin sọ yẹn ní tí ó ṣùgbọ́n ìmọ̀ mi ọmọ níkà yẹn tàbá ṣe tashahud kama mi báyìí kama gbé lọ sókè eléyìí nǹkan tí ẹnu àwọn afọ́kù lé lórí àwọn nígbà pé bó ṣe ká ṣe ní ká gbé àtàǹpàkó wá lórí ìkaarín àwọn àna ìka ìfábẹ́lá àna báyìí ìka ọmọdúnrún àbíkínà ń pè àti ìka òrùka yẹn méjèèjì á pẹ́sì ẹ̀ mọ́ àtẹlẹwọ́ wa á nà báyìí mẹ́tọ́dù pẹ̀lú yìí mẹ́tọ́dù kejì òlélẹ́ yìí òun ni pé ìka tó kéré jù yẹn ìka òrùka bákan náà ìka àárín gbogbo ẹ̀ á pẹ́sì ẹ̀ wa á fi àtàǹpàkò lé lórí á wà ìka ìfábẹ́lá eléyìí jẹ́ mẹ́tọ́dù kejì náà kánà báyìí òun ni súnnà mímí ṣe súnnà nìyẹn náà ẹ̀nà àwọn àfókù lé lórí ṣùgbọ́n ta bá mí bá láìfẹ́ tá a bá rẹ̀ mí náà kò sí pírólẹ́mù rẹ̀ ṣùgbọ́n ká mọ wo bí tí ìka ẹ̀ wà eléyìí súnnà ni ìyẹ́ bó ṣe jẹ́ wọn láwàá سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته